الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون إلى مغفرة من ربكم وجنة عرضها وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في الصلاة والسراء والكاظمين الغيظ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم أو ظلموا أنفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري وجنات تجري من تحت الأنهار خالدين فيها ونحن أجر المحسن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 صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أنا قسم الله أقرأ الصلاة فوق النبوة محمد صلى الله عليه وآله وسلم àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbogbo ẹni tí wọ́n ń tẹ̀lé ìlànà ànábì tó fi di ọjọ́ gbígbé alkiyama abẹ́lẹ́ kó fi ìkẹ́ sí àtọrọ yìí kó fi kárí wọn. tafsir al-Qur'an tí a ń bá kíkà rẹ̀ lọ ní sọ́dọ̀tọ̀ àlè mọ́ràn òun náà ni àwà àyà ọgọ́rùn kan àti ọkàn náà ni àkàdé òní one thirty. اللهم لي أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا ربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون طلبا شيء إكرام الله فوا ومن لقطه وتقبلوا ẹni tí ó bá fẹ́ jẹ́ pé gbogbo ọ̀nà tí ẹ máa fi ń ṣe àbòsí fúnra ẹni tí ẹ máa fi ń bo ara ẹni sí tí ẹ máa jẹ dúkìá ọmọlàkejì ní ọ̀nà àìtọ́ ọlọ́wọ́ bá ń kọ̀ fún wa torí sí ibi tí nǹkan yóò padà yọrí sí tí ó bá rí ẹnìkan tó ń ṣàbùkù fún ẹnìkejì yóò máa yọrí sí ọ̀tá ọ̀tá náà ni ó máa jẹ́ gbogbo nǹkan tí ó fi máa da àwùjọ ní ènìyàn rú tí ó máa dá ilà ìlú lẹ̀ tí ó máa dá ìkóra ìkórira rẹ níkalẹ̀ ọlọ́mọba a máa dínà rẹ̀ pẹ̀lú òfin rẹ̀ ara rẹ̀ náà ní ti afẹ́kà ní òní òun náà ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú rìbá rìbá. ọlọ́run bá ní ya ayọ̀ ìgbàgbé ilẹ̀ ádámù olúwa ni mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin mùsùlùmí gidi láàtà kúlù rìbá ẹ má máa lọ lè máa jẹ rìbá ẹ má jẹ rìbá kí náà pè ní rìbá ẹni pé ẹni tí wọ́n ń jẹ́ yorùbá tó sọ pé rìbá ẹni tí àwọn gbọ́rin ti rìbá ó yàtọ̀ sí ẹni tí ṣẹ̀ríà Islam ti ń pè ní rìbá níta máa ń pè ní rìbá ní bright ó làwọn ọmọ sọ nínú rédíò tí wọ́n lọ fún paribati paribati ẹni kí wọ́n gba rìbá lọ́wọ́ yàn wọ́n kíní kan tó lọ kíní kan paribati táwọn ń pè ní rìbá ni pé kọ́ wà ní ojú títì bóyá bí ọlọ́pàá kó wá gba owó lọ́wọ́ ẹni yẹn jojo ní mọ́tò kíkọ́ gba rìbá nù. àbí kí ẹ̀mẹ́jì kan rọrùn pa nǹkan kí ọ̀rọ̀ wá di ọ̀rọ̀ kọ́ọ̀tù pẹ́pọ́ ọ̀rọ̀ lọ sí ilé adájọ́ àìlé ẹjọ́ tẹ́nìkan wá lọ lè fún adájọ́ ní nǹkan lẹ́yìn tó àwọn olóyìnbó ni pé ó bribe rẹ̀ bribe yẹn náà ni Yorùbá mọ̀ sí rìbá fún ni ọgbà rìbá. tó bẹ́ẹ̀ sì ni nínú òfin Islam ìfi ń jẹ́ rìbá kìí ṣe yẹn èyí tí ń ṣe òun òun ní àbẹ̀tẹ́lẹ̀ nìyí owó àbẹ̀tẹ́lẹ̀ ní owó ẹ̀yìn owó tí adájọ́ gbà lẹ́yìn tí òní lè sọ pé èyí ni mo bá wọn náà pè ní bóyá ká pè ní máàlù tó ó yàtọ̀ sí ẹ̀rígà ẹ̀ àbí rẹ́ṣùà rẹ́ṣùà tó irú yẹn òun ni ń jẹ́ bribe tó ó yàtọ̀ sí sáàpè ní rìbá gàgàn gbogbo ìtàkùn yìí náà Islam ọ̀fẹ́ o kí ọmọ rẹ̀ pé bóyá ìgbà tí èsì ti kó omi kan àrùn ń sọ á jẹ́ pé ìyẹn lè máa ṣe yóò ní kò dáa kódà Islam kọ̀ débi pé òun ṣiṣẹ́ níbì kan àbí òun bá wọn tajà wọ́n gba gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kẹ́nìkan wá rajà wọ́n rajà tán wọ́n á bùn ọ̀ kó tó wá bùn ọ̀ lówó ó tọ́ lọ́wọ́ rẹ̀ o àbí wọn náà ló fi ẹ̀ tọrọ àmọ́ iléeṣẹ́ yẹn ń sanwó tiẹ̀ fún ọ lọ́tọ̀ bí oṣù ló ń gbowó ni bí ọ̀sẹ̀ ló ń gbowó ni bí òjò lè ń gba owó ni èèyàn wà ní skul ni ọjọ́ ṣọ́ọ̀bù tó ti ń ta nǹkan ni kí wọ́n ní lágbájá mo ra nǹkan tó ní ìṣèwé mo ra fìlà kan lọ́wọ́ yẹn àbí mo ra aago mo ra kinní kan tí wọ́n ní ah òṣìṣẹ́ ìdíje àti ẹnìkan ni wọ́n láìpẹ́ kí wọ́n á fún ní owó owó yẹn kò lẹ́tọ̀ àti gbà lọ́wọ́ mi tó bá ti gbà lọ́wọ́ mi ẹni tó nílé iṣẹ́ tó bá rí yóò gbà lọ́wọ́ rẹ̀ irú ẹ náà ni kéèyàn jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ìjọba ẹ wọ́n ti di kí n lọ sílẹ̀ máa padà wá sílẹ̀ rọ́ṣùà ọlọ́run bá ní ayọ̀ ẹ̀lẹ́dẹ́ ní àádọ́dún. لا تأكلوا ربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون يا أيها الذين آمنوا لا تأكلوا ربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. ọlọ́run bá ní ẹ̀yin onígbàgbọ́ òdodo alimami ibn Kathir alayhi rahmatullah wọ́n ní yaqulu ta'ala ناهيا عباده المؤمنين عن تعاطي الربا ọlọ́wọ́ bá ń kọ́ fáwọn ẹrú rẹ̀ láti máa lọ lè ṣe iṣẹ́ rìbá láti máa lọ gba rìbá tòbí ń jẹ́ rìbá òun náà ni owó èlé owó èlé ọlọ́wọ́ bá ní mo pọ̀ kẹmọ lọ́lẹ̀ gba owó èlé wà á kìlò owó mọ tó kọ kẹmọ lọ́lẹ̀ ẹni pé ẹni tí ń lọ́bẹ̀ lọ́lẹ̀ gbà ẹni tí ń lọ́bẹ̀ tí ń lọ́lẹ̀ ń gba rìbá olúwa ní òun ọ̀fẹ́ bákan náà ẹni tó ń lòun ṣiṣẹ́ rẹ̀ bá pè mí ń fún èèyàn ní tèmi tòun lè ríra rẹ̀ bíi pé aláàánú lòun ọlọ́ni mọ́ṣẹ́rù rẹ̀ àtọ̀rọ̀ àyàfẹ́ mú tọ̀rọ̀ àyàfà ní ìlékún ìlọ́po المرض كالسجن كما كانوا في الجاهلية يقولون يمكن يأتكوا جاهلية يعني بك النبي صلى الله عليه وسلم تؤتي المرة إذا حل أجل إذا حل أجل الدين وني تأتكوا wọ́n sọ sásìkò tí èèyàn yá ó ní ìmọ̀ àǹtẹ́kọ̀bí wà ìmọ̀ àǹtọ́rọ̀bí ó ní nínú kó o san owó àwọn tó o bá ti wá rí sọ ní inú kó fi owó tó tó fi lékún sí i fa tó bá san wọn lẹ́kẹ̀kẹ̀tẹ̀ wọ́n ní ọba wọn ti sọ lọ́nà wọ́n ìlà. استضعف زاده في المدة هو يعني مفهوم يوم فيه وزاده الآخر في القدم إيه يوصل يوصل للسنة وأكد كل عام فربما تضاعف القليل حتى يصير كثيرا مضاعفا ẹni pé ó kékeré báyìí yóò padà wá di ìlọ́po ńláńlá rẹ̀ gẹ̀dẹ̀ owó díẹ̀ lọ́yà o àwọn gbà tí wàá lè dá padà lọ́dún yìí yóò ní ó tó lọ́dún tí ń bọ̀ àbí ẹ ó tó lékún sí náà nù ọba tó lọ́dún yìí ó ti lékún sí tó kò ní dààmú rẹ̀ àmọ́ wọn wọn mọ̀ lékún sí ẹni tí sì ń jẹ gbèsè òun náà òun ló ti fara mọ́ bẹ́ẹ̀ tó a lè pé ní ìṣúra pẹ̀lú ọ̀rọ̀ ìlọrin ní kẹ̀síìrì àlàyé ìtẹ̀síwọ́n pè ní àrùnrìbà títí owó èlé lórí kílẹ̀ tó wà pé gbèsè kéèyàn yá nǹkan òun náà pè ní ibẹ̀ ni rẹ̀ bá ti máa ń wọlé ẹni tó ya lọ́wọ́ yẹn òun ni ó sọ pé ń fi nǹkan báyìí lé tó pé oye báyìí yóò lè àbí kó jẹ́ pé ẹni tó fẹ́ yá ni ó sọ pé iye báyìí náà ni ó lé o tó owó èlé òun náà ń pè ní rìbá ẹ wà ní pàrọ̀ ìyàwó ọdún náà ń pè ní owó èlé gbogbo nǹkan burúkú tó bá ti dà ẹ ẹ lórí kan pè ní ọkọ̀ tí ń jẹ́ gangan ṣé bá lọ sí báńkì wọ́n wà ní interest interest tó àbíkọ́ ní ó fẹ́ gba loan tó bá ní loan yẹn wà ní pẹ̀lú interest interest yẹn usually gẹ́gẹ́ ní jẹ́ òun gẹ́gẹ́ ní jẹ́ rìbá owó èlé àmọ́ wọn ní interest wà ń bẹ̀ ọ́ wọn ní kí ni percentage interest yẹn wọn lè ní hmm, two one percent náà ní percentage náà interest yẹn tó o lè pe interest wọn kọ́ ní pé nǹkan tẹ ọ lọ́rùn nǹkan béèrè nǹkan wù ọ́ so irú eléyìí. Islam kọ̀ pípé èèyàn gbọ́dọ̀ máa dán o. Táwọn akóni fẹ́kẹ̀ ló bá ń ṣàlàyé rìbá. Wọ́n lè tẹ́ bá wo nínú lọ́gọ́ nínú èdè lárúbá kí wọ́n ń pè rìbá. Mánà ànàmáwú áwì ziyada kí nǹkan máa lékún náà ní jẹ́bẹ̀ nínú èdè lárúbá Kí nǹkan máa pọ̀ sí òun ní jẹ́bẹ̀ nínú èdè lárúbáwá so ẹni pé ìlékùn gẹ́gẹ́ ó ti ẹ̀mí nínú èdè yẹn ó ṣe déédéé nǹkan tá a lè pè nínú ṣẹ̀ríà náà ẹni pé pẹ̀lú àlàyé tá a ṣe látẹ̀kàn ọ̀hún ibi ẹnìyẹn yá kíní kan ọ wá fi nǹkan kan lékún tó àwọn afọkọ̀ ha tó jẹ́ àwọn afọ́ onífọ́kẹ́ yìí àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti ṣàlàyé tí ń jẹ́ rìbá àmọ́ tí a bẹ lè gbọ́ látọ̀dọ̀ àwọn sàhábà lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlẹ́sẹ̀lẹ̀ ní ẹ̀rọ ti sàhábà tọ́tọ̀ yẹn náà ó ní kó lè kọ́rọ́ bí ń jọrọ̀ gbọ̀nfà ẹ̀tẹ́ ń fọwọ́ rìbá ìgbà tó fẹ́ ti tààrífù rìbá ó ní kó lè kọ́rọ́ bí ń gbogbo nǹkan tó bá ti lè yáyàn tó wá ṣe pé jàrọ́ mọ̀nfà àtàlẹ̀ tó ṣe pé yíyá tán yá òun òun ló wà á mú àǹfààní wá nítorí pé ọ̀yá mi ló wà wọ́n á rí àwọn bẹ́nẹ́fìtì kan tí pé mo yá wọn ní nǹkan ọ̀wọ́ rẹ̀bà ń tán pè lórí èlérò tó yẹ ní kérésì pé o ní màá yá wọn ní one thousand naira kọ́ wa ní ọ̀sán fi ten naira náà ni ìjọ tó bá fẹ́ dá padà fún mi sábà máa fi ten naira sí èrè ní ọ̀la tó irú eléyìí ṣé àǹfààní kékeré kan ti wà lórí ẹ̀ kódà kó má tó ten naira rìbá èlé ni so àwọn hànàfíyà àwọn ní tí rìbá wọ́n ní alfọ́blú alfọ́lí ánilẹ̀ ìwẹ̀d fílbùlúwẹ̀ wọ́n ní òun náà ní nǹkan tó ṣe pé nǹkan yẹn yóò lé nǹkan tó wá léwu ìnífi nǹkan kan dá padà kò ní ní ẹwà ife ní ti fi dá tó lé padà lélẹ̀ yìí bí alákojú yẹn mo wá mo ráìsì sọ gbàtí mo ra ráìsì kankan gbàtẹ́ nìyẹn mẹ́ta padà fún mi òun gbé ike méjì wá ẹ̀rí tó ti lé kí wọ́n gbà kí wọ́n fún ní ẹ̀wádìí kí wọ́n fún ní owó kí wọ́n san owó rẹ̀ fún padà so gbàtó gbé ráìtì méjì wá wọn tí wọ́n ní ọ̀kẹ́ à ẹ̀dá ráìtì ló lè padà ọ̀kẹ́ ẹ̀ tó kà fún méjì wá ní bẹ́ẹ̀ ni owó ìtì ẹ̀mú wá ní òfin jẹ́ nípa lọ́wọ́ kò jẹ́ èlé mọ́ láàrin wa torí mo ti san tó lé síbẹ̀. أي الزيادة في وقت البيع كبي درهم بدرهمين wọ́n níbi kéèyàn ta dírhàmù kan pẹ̀lú dírhàmù méjì kéèyàn kò fọ ní kò fọ ní twenty one thousand naira ọwọ́ afẹ́ gbà padà kó wá sí two thousand naira sí fún ọ lónìí kó dá padà nítorí pé àdìkágbé báyìí pé bóyá nǹkan kan ló fà ló fi di pé owó yẹn wà lé bóyá mo gbé owó kalẹ̀ lẹ́sìn pé one thousand naira rèé ẹnìyẹn wá ní màá bá yín tẹ́tí twenty twenty naira màá bá yín tẹ́tí twenty twenty naira ẹnì pé náírà kan náà ní méjèèjì one thousand naira àbílẹ̀ ìwà rẹ̀ ṣe twenty twenty naira wọn tí ìbá ṣe twenty twenty naira o máa dá nine hundred and fifty naira ní ìdá padà so owó yẹn ti lé sọ́dọ̀ ẹni tó ń fún mi ní twenty twenty naira yẹn irú owó ìgbà ni ó túmọ̀ sí pé ẹjọ́ máa ń ṣiṣẹ́ ṣẹ́wóṣẹ́wó ibi owó lè ní í irú ẹni yẹn rèébá wọn wọlé nígbà tí bá ń ṣe pé irú owó kan náà ní í fẹ́ títí ń gba èlé lórí àwọn tó wá ṣe pé nìsín dọ́là ní í ṣẹ́ sí náírà rìal ní í ṣẹ́ sí náírà ó ti wá kọ́ pé dọ́là kan ó jẹ́ five hundred naira one dollar five hundred naira torí yìí ó nìsín í ṣe èlé torí owó tó ń ṣe yẹ kò jọra wọn owó ọ̀tọ̀ọ̀tọ̀ ni báàlù wọn yàtọ̀ tó síra wọn àwọn tó wá ti pé náírà kan náà ni èlé ni irú kaba yẹn ń jẹ́ sòkúrà kẹtù ṣe ń bi owó nìkan ó tún máa ń wọlé níbi àwọn nǹkan oúnjẹ náà sòkúrà bí ẹgbẹ́ ọkà bàbà bí ráìsà sọlẹ̀ kan yẹn náà so òun tó wẹlé ṣe pé èèyàn bá gbà kan kan lé ipe fún mi ní ráìsì fọ́rìn èmi ó gba ráìsì ló ká lọ́wọ́ rẹ̀ tó irú yóò lè sè rìbá náà ni tó wọ́n ń pè ní rìbá alùfọ́dúlé tó bá wọn bá ń pè rìbá wọn pè sọ́nà méjì ó ní rìbá nínà sí à àti rìbá alùfọ́dúlé rìbá nínà sí à òun náà ni pé rìbá pé ó pẹ́ owó yìí lé wọn náà pè ní compound interest mo ní pé kí bó o bá ṣe ń pẹ́ sí ni owó ti máa lé sí bó o bá ṣe ń pẹ́ sí ni owó ti máa pọ̀ sí. so irú eléyìí ọlọ́wọ́n bá ní ògùrù bẹ́ẹ̀ náà ní títí fọ́bílì náà wípé dá padà fún mi tìyẹ báyìí nígbà náà rẹ kò sí pé wọ́n fi àsìkò kún un fúnra wọn. so ẹ̀rí pé ta bá wo ìpínlẹ̀ nǹkan tọ́lọ́wọ́n bá fi ń kìlọ̀ pípé ẹ má máa gba rìbá ẹ má máa jẹ rìbá bákan náà ẹni tí ń fúnyà kó mọ ọmọ máa fúnyà ẹni tí ń gbà kó mọ ọ lè gbà àkọ́kọ́ mbẹ ni pé bẹ́ẹ̀ mo ṣàlàyé lẹ́fẹ̀ẹ́ pé máa ń dá ọ̀tá lẹ̀ ni kò sí ẹni tí yẹn ọgbà owó ìlú lọ́wọ́ rẹ̀ tí rẹ̀ wà dùn bí wàá pàdé ọdọ̀rọ̀ ni mo ti gbowó èlé lọ́wọ́ mi o so ẹ wá wo ẹ wá pè lówó èlé mọ́ nísìnyí oríṣiríṣi nǹkan ló ń pè wọ́n lọ ń pè kan ní ẹ ṣíìpù ẹ̀ àwọn akẹ́kẹ́ tó ń pè ní ṣíìpù àwọn ní ìdẹ àwọn ṣíìpù náà kọ́ ló ń pè ní kọ́mílì láńtà ni so ẹ àdókò pé alájẹsẹ́kù àdókò pé ní cooperative so gbogbo àwọn nǹkan báwọn ìtọ́lọ́wọ́n ọba tó pọ̀ jù bí o pé ń sábà ń ṣe níbẹ̀ nìyẹn àbí àwọn tó ń jẹ́ òṣìṣẹ́ ìjọba kódà ẹlòmíì bá jẹ́ délẹ́bù pé lónìí òun lórí nǹkan kan ṣe àìfóǹgbà lónìí yóò àgbà agric loan car loan house loan oríṣiríṣi tẹ́ bá ń wọ ẹ ọjà àtẹlẹ ìwà tó kọ lẹnu ọfẹ gbà yìí wọn ni house loan wọn á fún un wọn lè fún un ní five hundred thousand tó wà ní òkè dá seven hundred thousand naira padà tó wọ́n wá já wọ́n lè wá já wọ́n wá ẹ̀rù níbi àwọn tó ń já táwọn ní ó ní ẹ̀mọ́ ah mo ti sọ náà ah ó ti àwọn ní kíni ó tó ti lé àgbà ọmọ àti àgbà kò wọ́n lè wá seven hundred wọ́n sọ fún wọn lè gbàrà já nine hundred thousand so irú ẹ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹtẹ́ àwọn ní house loan àwọn ní car loan àwọn ní agric loan tó wọn ti níbi ṣe nǹkan tí wọ́n ní kí wọ́n fi ṣe kò torí pé ọ̀tọ̀ ní táwọn ọ̀rọ̀ kọ́ra bẹ́ẹ̀ ṣe ọ̀tọ̀ ní tán gbà lérò ọ̀tọ̀ ní tán tí wọ́n mọ̀ lọ ṣe tọ́lọ́wọ́n bá àìsàn jẹ́ ó kìlọ̀ fáwọn olúgbàgbọ́ òdodo kí ẹ má dédìí rẹ o ẹ má dédìí rẹ bákan náà ẹni tó ń gba rìbá ẹ mọ̀ wípé òun ìsìláàmù ò fẹ́ kí ọkàn máa ẹ̀sùn mọ́ ìtì àwọn èèyàn kí ọmọ kọ́ mọ́ ṣiṣẹ́ kó o sì máa gba owó lọ́wọ́ àwọn èèyàn láwọn ọ̀fẹ́ ẹni tó ń gbé owó fún yẹn pé gba hundred thousand dá one hundred twenty one hundred twenty thousand padà fún mi tòun kẹ́jọ̀kó akílò àwọn àlẹ́ náà ti bẹ́ẹ̀ báàkìlì ìkà ń jẹ owó àwọn èèyàn ní jẹ ìbàjẹ́ ni tí wọ́n ènìyàn náà fẹ́ yàtọ̀ sí ẹni tí ń jẹ ẹni tí ń ṣe jálà bí ni tí wọ́n jòkó tó yóò ti mọ àwọn èèyàn ti mọ kó wá òun ti mọ gbà lọ́wọ́ wọn tó rẹ islam ọ̀fẹ́ kí wọ́n máa gba owó èèyàn tó ò ní rí sẹ́fìsì ẹnìyẹn rẹ̀ ń dà fún ọ yá tó ti fún mi lélẹ́yìn tó islam kọ̀ ọlọ́run bá gbà tó wọ́n ń ṣàlàyé nípa ọ̀rọ̀ rìbá yìí ká afábá ń sọ afábá ní á nínú nǹkan tó jẹ́ nǹkan àkàn nǹkan tó jẹ́ nǹkan ìdájọ́ nǹkan ìdájọ́ tí kìí ṣe ọ̀rọ̀ àkídà ìlérí tọ́lọ́ wọn bá ṣe lórí ọ̀rọ̀ rìbá kò fẹ́ tìrù lérí náà níbi nínú àwọn ìjìyà nínú àwọn nǹkan tó bọ́lá ṣe bínú bó ṣe sọ̀rọ̀ ó lágbára ọlọ́wọ́n bá ní yáyọ̀ lẹ́bí na amẹnu tẹ́kùn lọ́wọ́ wàdẹ́rù máa kìyàmínà rìbá in kuntum mu'minin olúwa ní ẹ̀yin nígbà gbòdòdó ìtẹ́kùnlọ ẹbẹ̀rù ọlọ́run wẹ̀dẹ́rù bàbá kíá mìíràn rìbà ṣẹ́rí ìtẹ́ ti ṣe tí ẹ̀ẹ̀mà ẹ̀pà ìdókù ẹ̀kẹ́ má débi rìbá má ẹ má gbowó èlé má ṣẹ́gbà tó ń sọ yìí ẹlòmí ọmọ gbọ́nlé yọmọ gbogbo àwọn ah, olùṣèkínní yìí bọ́lá ẹlòmíì bá dé di pé àwọn alájọ sọ́ńdàjọ kéréje kéréje kéréje òun ẹlòmíì ó tún mọ́ lọ lè yáwó lọ́wọ́ wọn ṣùgbẹ́ èdè ẹ̀yọ̀kan tó bá dé ẹ̀yọ̀kan yóò ní dá bóyá one thousand ní dá yóò wà ní fún un ní thirty tó bá fún ní thirty òun ó jẹ́ thirty thousand naira yóò wà ní ẹ̀rọ owó tó bá ti parí oṣù nígbà yìí fi one thousand naira fún un tòun yóò wà jẹ́ pé thirty one thousand yóò fi dá padà torí nǹkan báyìí náà èlé ni ọlọ́run ọ̀fẹ́ dẹ́lẹ̀ náà ẹtí bá ti ń ṣerú nǹkan báwọn kò ní fẹ́ yàwó èèyàn lówó mọ́ kò ní fẹ́ yàwó èèyàn lówó bára fi léwu kó ní wọ́n tó kò ní fẹ́ yà wọn lówó èlé òun náà ni wọ́n sáà mọ̀ ẹranjú pé ọ̀rọ̀ ayá kíní kọ́ padà wọn dá padà fún mi kọ́ wọ́n rà á so èlé òun náà ni wọ́n sáà mọ̀ wá kí n bò wá kó wá ń sanú yàn kó ó yá lówó buhari san láàmú ni ah wọ̀yẹ̀wọ̀yẹ̀ kí ní kan ó ní wọ̀yẹ̀wọ̀yẹ̀ ó ní wọ̀dẹ̀wọ̀yẹ̀ wọ̀yẹ̀ ذكر ذن فنظرة إلى ميسرة يبقى طبعا له وإن كان ذو عذر طبعا في أعينه يراني ونظر ذي في أعينه يدوله فنظرة إلى ميسرة wòye dùgbà tí ara ọba fi tẹ̀ ẹ́ sórí ìlànà ìtọ́wọ́ àtọ́lá mo sọ fún arákùnrin kan bẹ́ẹ̀ nítorí kó rí àánú ọlọ́wọ́ bá òun ni pé oníṣòwò ni ṣẹ́gbà tó ń sọ léyìí kódà ń bẹ lára àwọn àtàjòkó yìí náà fi pé ṣe business náà ń ṣe ẹlòmíì àwọn èèyàn ti hàn lé mà hàn lé mà débi pé àwọn ọkùnrin ní sanú mọ́ ẹlòmíì wọ́n yà wọ́n lọ́wọ́ rẹ̀ òní dà padà fún un tí wàá ní ìtújẹ nìkan kán ní owó mọ́. mo rántí ọjọ́ kan rírọ ọ̀rọ̀ kan a wà ní kíláàsì ní ìgbà tá à ń ṣe kódà pé masters náà ń ṣe ń gbà yẹn. ṣùgbọ́n tó wọ́n jẹ́ ẹni tó kọ́ wa ní iṣẹ́ àlùmọ̀dáyà náà bí níyàwó bá tó lẹ́tọ́rà yẹn ló ọ̀dà kẹ́ni tí ì ni. tó fi tó a wa. tó ọ ní ẹ̀tọ́ ẹ̀tọ́ máa dìskọ́ọ̀sì ni wọ́n ní ṣẹ̀já àti ìlú tilẹ̀ tọ́yà ẹ̀ dìskọ́ọ̀sì ọ̀rọ̀ Guyana so ó lè bọ̀ ṣe dípò kọ́kọ́ ó fúlọ̀ náà ó ní tòní never láyé òun ní orílẹ̀-èdè yẹn lówó tó ó ní because àwọn èèyàn ti fi hàn wọn lóríṣiríṣi wọ́n ti kọ́ òun ní ẹ̀kọ́ wọ́n ti wá jó pé láyé òun ní yàrá lówó tó náà òun ní ti yàrá lówó tó ó ní tó ah fún ọmọ nàìjíríà ẹni yẹn òsì gbé nàìjíríà nítorí apẹ́ ilẹ̀ ìlànà wọn kúrò lọ́dọ̀ àwọn òyìnbó please lend me one thousand dollar if you lend me I will pay you back on the, the end of the month ó lè wà láyé ìjọ di end of the month tó bá tó gbà láyé ẹ̀ẹ́dẹ̀kẹ́sì ń bọ̀ àwọn ọ̀nà collect your money èyí lọ lọ bọ́ nàìjíríà ah wàhálà nígbà wíyọ̀ nù ó yóò ní dáàbò ayé amílò rẹ̀ wáyé ọ̀tọ́ báyìí ó ti jẹun báyìí òun ló dápẹ́ parí oṣù oṣù sì ní táàtì ni ó ti táàtì báyìí ó ti mọ̀ retí pé lábẹ́yà fẹ̀ dé wọ́n ti jẹ tó wò ní orí àwọn kódà wọn ò ní rí tó bá pé tú mi ni a ah, ẹ lákùnrin mi ti lọ lọ́run ìnira ìlera ìlera ìlera ah, ìlera Nàìjíríà ti rí lónìí tó ó ní ọtí wá ṣe bẹ́ẹ̀ fún un ṣe bẹ́ẹ̀ fún un wọ́n á ti dìsáìdì pé ìfún ní owó mọ́láyé ṣùgbọ́n táwa ń discọ́dọ̀ táwa ń discọ́dọ̀ rẹ̀ ìyẹn wá sọ pé ibi ẹ̀bọ̀ tí yóò wò pé ayé àkọ́kọ́ àǹtọ́ alẹ́ ká yọ ara wa lówó ní ọ̀dọ̀ tí yín bolẹ́ bẹ́ẹ̀ fi sí ṣẹ́fẹ́ ṣe èyí máa lu ayé rẹ̀ ni ẹ̀fẹ́ nẹ́ẹ̀kìlẹ́tì rẹ̀ kò ní ṣe é lò mọ́ gbọ́dọ̀ mi wò pé tí ẹ bá fẹ́ yára ní nǹkan tí o pe nípa fáyà ká mo ní tèmi nù o nípa àlè bá ká tí mo pé tó bá gbé e sálọ àbí kò fún mi mọ́ kò ní ní nílà ó ní á ah, kò tó láìka àbí àìsàn yìí díẹ̀ tó ibi kẹ̀kẹ́ wọn kẹsẹ̀ ìmọ̀rún kí wọ́n já ìmọ̀rún à tó mo ní arúgbó ni àwọn èèyàn rìbá tẹ̀ fẹ́ káwọn èèyàn gbà wọn wọ́n padà mọ́ lọ gbà so ibi tí mo ti lọ nípa arákùnrin yẹn anẹ́rìkọ̀ mọ́ ọ̀hún ẹ̀ sọ́lá ó ní ń tajà àmọ́ táwọn yẹn bá ti wá bá tó máa ra gbèsè lọ́dọ̀ rẹ̀ yóò sì yọ̀wé tó ní ẹkú kọ́ ẹ̀ kalẹ̀ kí ló ra lọ́ra ráìtì kíkan ẹ̀kọ́ èló ni three thousand naira níjẹ́ olè àdá padà wọn ni ó ti parí oṣù ẹ̀kọ́ parí oṣù sí ṣùgbọ́n tí wọ́n á kọ owó ẹ̀ kalẹ̀ nù tó bá ti wá di táìmù tó tún parí àbí tó bá ní ẹwọ ẹwòwé tala fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ lónìí tó bá ní lágbájá ni àti lágbájá ni lónìí ó yẹ lọ lè gbà شربت الليو إذا رأيت معسرا تبارين ترني تبارين ترني فيسروا علي أشد كفو أشد كفو لأنك أكون في سندو يطوى يولي سان أو ما ينهى عن شبه سبا يقولوا أه، يا أخذني يجا باوني أولا أهل أه، أه، ẹ̀yọ́ tí mo ti ná mo ti jẹ ráìtì mú tán mo ti lọlé gba ráìtì ń bomi gan ẹ̀ nítí rówó gbà náà ni wọ́n san owó fún wa níbi iṣẹ́ ni ẹ̀tọ́ mo ti kó lọ́rọ̀ rẹ̀ níjọ wa ni ká padà wá ẹ̀ pé wọ́n tó lè sọ fún wa ní parí oṣù parí oṣù yìí ó lè tọ̀ ó sì tọkọ kalẹ̀ tó parí oṣù anẹ́bí níbẹ̀ nìyẹn tí mo wá ń ṣe nìyẹn ìjọba ń ṣe nìyẹn tó fi wá di pé ẹnìyẹn wá kú níjọ́ tó kú ọlọ́wọ́ ni inú iṣẹ́ rẹ̀ tó dùn mọ́rùn tí wọ́n ń ṣe òun náà ni ẹ̀dẹ̀ tí wọ́n ń ṣe fáwọn èèyàn níbi ọjà rẹ̀ ọlọ́wọ́ ni èmi náà mọ àmójúkò fún ọ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́nìyàn ṣe tó mú tó lọ ní kí èèyàn bá ní owó ẹni tó orí tó fẹ́ yá yá àbẹ́ni tí ó yàwó fún ní sọmọlúwàbí sọmọlúwàbí kí wọ́n yàwó lówó kí wọ́n dá padà tó ẹni yẹn kò sí ọmọlúwàbí lára rẹ̀ ẹni ẹni bá mi sọ́mọ lóyìn àwọn yahudu kan ó ní wà mí ahìlú kìtà mẹ́rin owó fífi tọ́rin yẹrùdù yẹrùdù àìlẹ́kà nígbà yóò àdíhì ìlẹ́kì ó ní bẹ́ẹ̀ nù àwọn àwọn tó yẹ kí ń ṣe mùsùlùmí nìkan tí ó kọ́tẹ́ bá kówó ti lọ àwọn ìyá yóò dá padà fún ọ. so ó ní pé ìròyìn tó dáa náà ni kí ọ máa dá nǹkan ní nǹkan padà tí ẹ bá gbà ọlọ́wọ́n á ní hmm, àní ẹ jáwọ́ kò níbi rìbá ó ní fa ńlẹ́ ń tẹ̀fọ̀ ẹ̀ ọlọ́run tẹ́ bá lẹ́ẹ̀ ní gbọ́ gbé máa gba lónìí náà ni. فأذنوا بحرب من الله ورسوله olúwa ní ẹ̀yà kéde ìyẹn ni pé ẹ lọ lè fi announcement pé ẹ fẹ́ bọ́lọ̀ jagun pé ẹ fẹ́ bá ọlọ́run jagun ẹ fi announcement pé ọlọ́run ò afẹ́bọ́ jagun ẹnikẹ́ni yẹn ń wá ìparun ńláńlá ìparun ńláńlá kò sí tẹ́ni tí bá ń ṣiṣẹ́ ìmọ̀ ẹ̀yà yẹn ní owó èlé ọlọ́run ní yẹmu ṣùkú lọ́ọ̀hù rìgà wà yóò rẹ bí ọ̀pọ̀lọpọ̀ olùwà ni tó ń jẹ́ rìbá òun máa ń pa rìbá rẹ̀ nìyẹn òun dúkìá yẹn yọ parẹ́ kan yìí wọ́n yóò bí sọ́dọ̀kọ́ àwọn kan tí yẹn bá fi ṣe tààrà tí yẹn fi ṣòwò lọ́wọ́ ọba máa ń jẹ́ kí kó dàgbà ọlọ́wọ́ ni wà ń tóbó tó ń àwọn tí ti túbá pẹ̀lẹ́kùn ń wútu àwọn owó yín tó kù tẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ti pinlẹ̀ owó yín olúwa ní ẹ̀yìn rẹ̀ nìkan yìí lá tọ́bùlì múnà wà lá tóbùlà mù olúwa ní ẹ gbọ́dọ̀ ṣàbòsí fún yín o ẹ sì máa gbà káwọn èèyàn ṣàbòsí fún yín ìyẹn ni pé ẹni tí ń ṣàbòsí fún yàn òun lẹni tí ń fún yàn ní èlé ẹni tí ń òun gangan gbà kan ṣàbòsí fún un mo lẹ́ tí lọ lè ń rìkwẹ́sì èlé tọ̀ àwọn nìkan bẹ́ẹ̀ tí mo fẹ́ ká gbéyẹ̀wò ní àsìkò yìí fífi owó sí báńkì nígbà clear ni pé ó gba àwọn tó ń jẹ́ àwọn conventional bank tí ó ṣe sharia bank irú ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ lárúbáwá bíi Saudi Kuwait Dubai kódà Sudan ọ̀pọ̀lọpọ̀ Islamic banking system náà ni wọ́n ń lò tó bá lè yáwó lọ́wọ́ wọn wọ́n gba kòlẹ́tẹ̀rà lọ́wọ́ rẹ̀ kòlẹ́tẹ̀rà tó gbà lọ́wọ́ rẹ̀ yẹn lọ sí owó àsìkò tó da owó padà bá pé tó rí dá padà wọ́n ta kòlẹ́tẹ̀rà rẹ̀ dókè kalẹ̀ wọ́n tà ní dúkìá wọn ṣẹ́ńjì rẹ bá kú o kò ṣẹ́ńjì rẹ fún ọ ṣẹ́ńjì rẹ bá kú mọ́ wọn tó ní tọ̀ èyí tí ìsanwó yìí pé o wọn ò ní fi interest sí owó rẹ tó bá ní owó lọ́dọ̀ wọn o kó hundred thousand sọ́dọ̀ wọn wọ́n sọ fún ẹ pé monthly ọmọ sàn báyìí tó bá ní kí fi ṣe business tó wáyé tó bá ti wò pé ẹ̀bá mi máa bá mi lò ó dé kó yí ọrùn bí tẹ̀sán ẹ̀rọ kówó rẹ̀ ṣe tòun sọ fún ọ ike báwo ni ká ti máa ṣe àwọn ti wá sábà ń báyà kó sọ́dọ̀ lápòjúwe iye báyìí sábà fi ṣe bísínẹ́sì fifty fifty lánàá nù forty fifty lánàá nù bá ti rọrùn bó ṣe máa ṣe náà nìyẹn Islamic banking system táwọn ṣe nù àmọ́ yàtọ̀ fún àwọn ìlú tó jẹ́ ilẹ̀ lárúbáwá kódà ní amẹ́ríkà gan ó ń practice islamic banking system tó sì rí pé ó sì ń pé àwọn but wọn ò jẹ́ kíkí bẹ́ẹ̀ wọn ò jẹ́ kó lálàáfíà àwọn tí wọ́n jẹ́ àwọn bank wọn wọ́n kó ìnira bá tó ní agbára so àwọn ilẹ̀ lárúbáwá kiri ìfẹsẹ̀múlẹ̀ dáadáa tọ́ nírú nàìjíríà wa yìí báńkì system wa ní central gangan kò tún ṣe islamic banking system so interest ìyẹn ni pé kí ni usually wọn náà ni wọ́n ń ṣe dẹ́lẹ́ iná tó bá ti fi ṣe business àwọn business tó jẹ́ business haram ẹ̀rì kí mo sọ lẹ́ẹ̀kan kí wọ́n ti fi hàn ọmọdún business tí yàn ní í ṣe láwọn báńkì rẹ̀ wọn ò lè mú owó rẹ̀ láéláé sábà níbi kọ́kọ́ kó fi business ọtí tó àdúgbò lẹ́nu bísínẹ́sì ẹlẹ́dẹ̀ halal business náà ń ṣe tó nàìjíríà wà ní bí báńkì system nàìjíríà ṣe rí nìyẹn central bank wa òun náà wà ní world bank world bank ó ti ní ní táwọn ń ṣe kí nìyẹn àwọn ọmọ ìyá òyìn lówó ọlọ́wọ́ máa náà kọ́ńtù tí tó lè gbèsè tó lè sọ̀rọ̀ di ẹrú tó ti bẹ́ẹ̀ náà tó ní tó ẹ̀tọ́ wá gbà sí ẹ̀tọ́ wá gbà sí. so látara pé kí ni wọn ò fẹ́ kí islamic system kórìbì kórìbì gbérí òkè so one bank wọn bẹnu àgbákòlá ńlá fún islamic banking system ní amẹ́ríkà àti ní àwọn ìlú èkó náà bó aṣọ wà ní nàìjíríà yìí àwọn báńkì wa jáde lóríṣiríṣi pé àwọn ní ò lè wá dá dúró báńkì òkè òun central wọn ní rẹgúlétì wọn gbogbo tó bá ní gbogbo tó wọ́n fi àpúrúfù wọn ọ̀dọ̀ náà ni wọ́n dàbí gbogbo wọn bẹ̀rẹ̀ padà lọ omi pé táwọn tó bá láwọn bá fẹ́ mọ́ nífàlẹ̀ òkè ó ṣe kí ni òkè ó dọ̀tí so títí tó fi di pé àwọn samdic àwọn jáde lọ́ta wọ́n láwọn fẹ́ kírètì wíńdò kan lọ́tọ̀ láti bọ́dún ṣe islamic banking system wọ́n tó fẹ́ tó fẹ́ tó fẹ́ ṣe báńkì oní conventional kìíní wọn lábẹ́ wíńdò wọn ra ẹ̀dá wíńdò kankan lẹ́ńbẹ̀ tó àwọn èèyàn wọn wọ bẹ̀ déédéé tiẹ̀ tó òun ló padà ní problem jáì bẹ́ẹ̀ máa jì but jaiz dé jaiz ó kó àwọn àfa tó jẹ́ àwọn àfa tó mọ̀ nípa ọ̀rọ̀ bank system islamic bank system tó mọ̀ nípa rẹ̀ so ó kó wọn sí abẹ́ wọ́n sì mú ojú tó bẹ́ẹ̀ ní ìwọ̀nba tí wọ́n lágbára mọ̀ ntí àwọn ìwọ̀n ń challenge wọn nípa pé bóyá wàá ṣe pẹ̀lú ibi tó wọ́n yín tẹ̀ ń kó owó yín sí ní òkè ní central bank àwọn náà wò pé àtọ̀rúwọ̀ tòbí ṣó àlùmáṣbòrọ̀ ṣe tó náà ṣe nǹkan tí yọ̀ọ̀ bá mọ̀ ń pa rẹ̀ wàláì má dá sí i má dá sí o má dá sí o nítorí bá mọ̀ sọ pé a àgbọ̀rù àhìlà àbí fásitì àlò àhìlà síkírì in kuntum láta àyàmù lórí ọ̀rọ̀ Jaiz Bank tó a ṣe kọ́ tọ́pẹ́ pé Islamic banking system náà ní world bákan náà ní Nàìjíríà wà yìí ibi kí wọ́n bẹ tí mo ń rú mi ní ojú níbi kìíní yẹn nínú system àwọn báńkì àwọn Jaiz ṣẹ́ni tí wọ́n fi ń sọ báyìí ni pé tí ẹ bá jẹni tí ẹ bá kú ẹnu rẹ lọ́wọ́ àdánwò tí èèyàn fi orí gbá kọ́lá àdánwò ayé yóò bá yàn tò yín wọ́n tó wá kéré tí àdánwò tó yẹ ọkàn lọ́dọ̀ ọlọ́run ọba níjọba ìjà kìyàmù so ibi kíní kan bẹ títẹ̀ kan bẹ tí wọ́n rú mi lójú mẹ́ wàláhì mo kàn pàdé ẹnìkan lára àwọn òṣìṣẹ́ wọn so òun ni mo wá ń bí ní kíní wọn so ọ ẹsẹ̀ wọ ọ ẹsẹ̀ gbà lọ́dọ̀ àyẹ̀yẹ̀ àbdùkọ̀ fáàrù mi ń jẹ́ onísùnnà ni wọ́n ẹsẹ̀ gbà tó wọ́n ń fún ní tíní yẹn lọ́wọ́ tó lè ní ká pàdé rẹ̀ tó wọ́n fún pé wọ́n tẹ̀sí ríṣẹ́ sí já ìsìn kan báwọn yẹn ẹ̀ tó bá wọn ní nǹkan kan àti àjọ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ní nǹkan báyìí báyìí tí àwọn ṣe báyìí nǹkan wọn ni ìyẹn báyìí ló ṣe rí báyìí ló ṣe rí alẹ́ ọ̀nà àlàyé òsín báyìí alẹ́ ó ti kílẹ̀ bàjẹ́ sí mi ó kílẹ̀ ní bàjẹ́ tó látàn àìlàmù nítorí wọ́n bá ti mọ̀ lọ lè bá àwọn tó mọ̀ ń pa rẹ̀ kan ṣàlàyé fún ọ tó ní kókó ni pé ìpolówó jáìzì o tọ̀ <laughs> àmọ́ àlàyé tí tó wà ń di rẹ̀ náà ní nǹkan tó wọ́n wá wò pé òkè táwọn tí problem ti wà wọn ìgbé àjẹ́ ah, pé jọ̀ọ́ lúwọ̀ ní kiri yìí nẹ́tẹ́sì tí ò ní fẹ́ káwọn òun rí ní táwọn fẹ́ pàtì tó lọ́ bá wò pé eh, ìjẹ̀ bí iná lówó yọ̀ mọ́ lọ dẹ́lẹ̀ iná tó bá kó wọn síbẹ̀ wọ́n fún wọn ní interest yẹn ọgbọ́dọ̀ mọ́ gbà wọn ni fẹ́ẹ̀mọ̀ gbà bẹ́ẹ̀ nígbà ìyẹn náà tó dín tán tó ń negotiate láyé ara wọn wọ́n padà wá conclude pé kò sí wàhálà ń á máa gbà lọ́wọ́ wọn àmọ́ àlè máa dà á pọ̀ mọ́ kápítà tiwa ni so ìtàn àwọn ìṣẹ̀lẹ̀ tó lọ́wọ́ create foundation kan fọ́nà pé Jaiz kìnnìkan foundation nìyẹn Jaiz charity foundation so àwọn tó ń rí ẹ̀tọ́ ti kìnnì wọn rí ìfẹ́ lè fẹ́lómi ní two hundred thousand lè fẹ́lómi ní kẹfọ́ kan bùn wọn owó yẹn kàn ń bọ̀ àwọn èèyàn náà tó bá nídìí àmọ́ ṣe àgbẹ̀tẹ̀ yọ̀ bá súnmọ́ so ọwọ́ yẹn ò lè débẹ̀ náà ni ẹ̀hẹ́n tó bá súnmọ́ lọ́wọ́ yẹn kàn so àwọn tó súnmọ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ wọn kàn bẹ́ẹ̀ so wọ́n fẹ́ rẹ́ lómi nílé ẹ̀kọ́ ń ṣe ogun oríṣiríṣi wọ́n ń wọ ẹlòmí wọ́n bọ́ta wọ́n lè fi ọwọ́ kan owó yẹn dé ojú kó wá sínú owó báńkì torí fàtẹ́kùn lọ́ ha mọ́tàtọ̀ àìsàn ṣé gbogbo àwọn kan àìdù yìí tí ò bá yé èèyàn áà ilẹ̀ àìlọ́lá yóò kọ́ mọ bàǹkan jẹ́ ni wọ́n ní ọmọ ti já ìdìmọ́ wọ́n ní kí ló dé wọ́n ń pẹ̀lú world bank lókè áà ẹ̀yìn tí wọ́n olówó tí wọ́n ń bọ̀ wọ́n ti ẹ̀ sọ fún àgbà tó lọ́la nílò àbá ni ẹni tí ò bá mọ ọgbà kọ̀ wáyé tí ó ti mọ ẹ̀yìn náà lò rẹ̀ aláhì yóò mọ bàǹkà jẹ ẹni tí ó bàjẹ́ yóò mọ ọdún tí ó mọ tó ṣe lọ yóò ti mọ ọgbọ́n ohun jihad jẹ́ hàn ṣe ha láì wá gbóná báyìí láì wá ṣe ẹ̀ ni. tó òun ni pé irú jáìsì ẹni sì ẹ tó bá lówó ń bẹ àwọn náà ń ṣe bẹ́ẹ̀ wọn bì lọ pé ká lo owó rẹ tó bá lówó gbà tó ó ní ọ àwọn lò àmọ́ iye báyìí ní ẹni pàṣẹńtì táwọn fúnra wa o máa ń fi ọ̀rọ̀ ọ̀rọ̀ wani máa ń lówó mi ẹni ọfẹ kó o ti ọlọdọ àbí ọmọ san owó tọmọ fi tọmọ lọ fi wò owó rẹ tó ní tọ́jú owó rẹ o ti máa san owó fún wọn pé o kó pamọ́ sí wọn ní ọ̀dọ̀ o ti ní kọ́ mọ́lò o ti ní dèdè rẹ̀ tó gbogbo àwọn kan yìí náà lè yẹn gbọdọ̀ mọ̀ torí pé kí ni tí o ń wo ìṣòwò táwọn tó jẹ́ àwọn conventional bank lókun yẹn tó ń bí ọ̀pẹ́rẹ́tì yóò fi hàn pé á ah, àwọn èèyàn ní fẹ́ bọ́ nídìí ọ̀rọ̀ rẹ̀ báyìí o àlejò ń bẹ lórí fóònù ló ti máa sọ fún ọ ike o lè lónù one million ní ìsìn wọ́n ti tẹ́kì rẹ̀ wọ́n within five minutes àwọn aláṣẹ tó wọ́n aláṣẹ pé ọtí yá wọn mi rẹ̀ wọ́n ti fún ọ tí wọ́n tẹ̀lé òkè wàá dùn ní ọ̀yìn ní ó ti fi ewé mọ́ nílẹ̀ Yorùbá yìí tẹ́ bá lọ sí nọ́ọ̀tì láìlà ìlọ́wà lọ́dọ̀ àwọn ilẹ̀ haúsá tọ́lọ́ ìpínlẹ̀ Yorùbá yọ olómi yóò dáa tó wọ́n ti wọ́n ní à ah, kí ẹ lọ́rùrọ̀ ni wọ́n ti lọ́rùrọ̀ ni wọ́n ti lọ́rùrọ̀ ni lọ́dọ̀ sí ìyàwó ó ní làlórí ọ̀rọ̀ nípa lóòrò làlórí ní ìyàwó oṣù yìí tó wọ́n ti ẹni tó gbé ẹni ó tó rọrùn níbi yóò pé àwọn èèyàn ìgbà lóòrò yà yóò tó bẹ́ẹ̀ sì ni kíní kò síbi tí ẹ̀sìn lè máa ṣe ọlọ́run ò lè yọrù fihàn ìbínú ọlọ́run ọba ni náà ni máa ń fà fún àwùjọ tọ̀ ẹjẹ tó débi ọ̀rọ̀ pọ́s pọ́s ìdájọ́ tó mú báńkì náà ló mú pos sọ pé báńkì bá ń jẹ́ islamic banking pos rẹ̀ náà ìdájọ́ rẹ̀ náà ni yóò bá lọ tó bẹ́ẹ̀ náà ni tó bá ti jẹ́ pé ìdí kò kí n ṣe islamic banking pos rẹ̀ náà ìtò náà bá lọ nìyẹn àmọ́ pos tó máa ń gbé ẹ̀ka atm ló wẹ́ sọ atm atm but àwọn pos ìdájọ́ tiẹ̀ yàtọ̀ pos wọ́n lè gbé sílé epo pos wọ́n lè gbé sí supermarket pos wọ́n lè gbé sí ṣọ́ọ̀bù kan so irú àwọn pos nu àwọn èèyàn ṣe òṣìṣẹ́ báńkì ọ̀ òun ṣe tìbẹ̀ báńkì torí ṣe báńkì wọn ò lè gbà kó o gbé owó wọn lọlé òṣìṣẹ́ báńkì ò lè mú wá ọkọ̀ báńkì jáde tó ń táwọn ṣe náà ni pé wọ́n kàn ra sí wíńdò kan tó ṣe pé ẹni tó bá ní owó lọ́dọ̀ àwọn tí ò fẹ́ dé ọ̀dọ̀ àwọn yóò ní afẹ́ láti lè san owó àbí láti lè gba owó bí ó lè pọ́n lè pọ́n nísìnyí ó sì ní ti ẹ̀wọ̀n ẹ̀ lọ́wọ́ ó sì ní ti ẹ̀ka ẹ̀ kí ni pos pos báńkì yẹn yóò ti fi owó yóò sì lè ya owó rẹ̀ wá sí síbẹ̀ tó sì náà tó sì máa lọ. so irú yẹn ní sìn kẹ́nìkan wá bẹ kọ́ wá ní èmi o mo fẹ́ gba báńkì ẹ fún mi ní pos tó bẹ́ẹ̀ dẹ́mọ̀ ṣe ni pé màá máa gba fún ìgbà ṣọ́ọ̀bù àwọn èèyàn tí ò lè dé sáré wò kàn máa wá sọ́dọ̀ mi tó bá níbi wọn kàn máa wá gbà tèmi náà fún wọn ní owó àmọ́ ní pé mi náà wà ní ṣọ́ọ̀bù èmi náà jókòó ti kíní yìí so ìlú náà máa fi iye báyìí lè èyí tó clear ni pé kìí ṣe kí mo yá owó lọ́dọ̀ ẹni tó wà ní èdè pos ìyáwó rẹ̀ àkáǹtì mi ni mo fẹ́ ní access sí àkáǹtì mi tí ń bẹ lọ́dọ̀ wọn náà ni ìní access sí ó yàtọ̀ sí pé dákun yá ní ten thousand naira tó wá kó ten thousand wá ní sọ ó fi dá ten thousand two hundred padà ìyẹn ní rìbá àmọ́ ní ìsìn mo fẹ́ gba owó mi ní báńkì ìyẹn dédé bẹ́ẹ̀ ayé bá tẹ̀ délẹ̀ nìkan ìlé rí ta tó àwọn kan wá dúró tó sílẹ̀ rẹ̀ tí wọ́n fi tọ̀ bá ń bá ń gba owó mi jáde láti inú àkáǹtì mi tó ẹnu náà ní ìbọn ọgbà jáde àmọ́ iṣẹ́ tí mi ò ṣe fún ọ ìbò rẹ̀ tó sẹ́fíìsì ọ̀rẹ́ dọ́rẹ́ ń dà sáfíìsì fún ọ o sì san owó sẹ́fíìsì yẹn ìyẹn kò kí ń ṣe rìbá ní tí ó hàn sí ní báyìí o wọ́n lọ o àdámù ìkọlọ̀ ọba kí ó ṣàlẹ̀ fún àgbóyè fún ẹ̀fọ́ wa sọ̀rọ̀ àwọn èèyàn ẹ̀dá ẹ̀dí ká máa ṣẹ̀dẹ̀ fúnra wa ká máa wa ló kọ́lọ̀ lọ́wọ́ ni pé tó bá yàrá ló ń gbà mí. kọ́lọ̀ ni tó bá yàrá ló ń gbà mí ẹ kó o yáwọn o sì fi para ní kọ́lọ̀ kó o sì kájú kò fún ọ. ọlọ́ni wa ń ta ẹ̀fún kọ́ ìrò lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ó gbé tán ọ̀dà ẹ̀rí tẹ̀ gbogbo ìgbà tẹ́ báyìí gbogbo ìgbà gbogbo ìgbà kọ́ bá jọ́ fẹ́ wà lẹ́ báyìí ẹ̀dá padà fún mi tẹ̀ pé ṣíkú bẹ́ẹ̀ kó ṣe kí ni bẹ́ẹ̀ kó ògùn náà nù. wọ́n ní ìmọ̀ tí ì ṣé mo ti sọ fún kí a ní sọ ẹlòmíì máa ń bóyá lówó bẹ́ẹ̀. ẹlòmíì máa ń bóyá lówó bẹ́ẹ̀ tó kò sí wàhálà ẹ kó kán yín balẹ̀ tó ẹlòmíràn sọ ọkọ ní gbogbo dání ní wọn bọ̀ lọ tọrọ ní irú nǹkan báyìí ó lówó rẹ ọlọ́kùnrin ṣàfiwálé sí ọlọ́run ṣèdè kò fún ọmọdé kí ni ọ̀rọ̀ bá wa màá bó ṣe lè kó náà ìyọ́mọ̀ rẹ̀ sí ẹ̀rọ máa kàn ara ọ̀nà tí ìrọ̀ rẹ̀ ń sanu ní ẹni tí ìrọ̀ kàn òun ni kí ìrọ̀ ìyá lówó fọ́nà yìí máa ń dáa ju kẹ́ ẹ ẹja dáwó fún wọn tò yẹpẹrẹ wà níbẹ̀ díẹ̀ ìpele labajá wọn níbi nígbà ah ẹ̀yà àti ti bá mi yàn kí tọ́wá dáwó fún ọ ẹ̀tọ́ dàrúbá rà lọ àmọ́ ah ṣe ìmọ̀mọ̀ oríyá ń kọ́ ìyẹn tó ń ṣe kí ni ó tún kọ́ ọkọ̀ lọ́dọ̀ àbíyàn rí nítorí yẹpẹrẹ wọ́n lọ́dọ̀ àbíyàn rí kọ́ mọ́ àdàpadà náà ìkọlọmọṣẹ́ àṣẹ àlékún àgbọ́yé fún ẹ̀fọ́ àyíká سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته. السلام. السلام عليكم. ولكن هذا هو náà sẹ́rí ohun tó dáa òun náà ni kí ọmọ ìwà ọmọlúwàbí bàtẹ́ni yẹn sọ fún ọ pé owó ti mọ yọ yìí o tó bá rí padàpadà tó bá ti rí tán lọ́nà lọ àgbà tó rí o tó lọ́bẹ̀ kó ní mo ti rí tó mo ti dá padà fún yín kọ́lá kò sí ló burú bẹ̀tọ̀ bá ní pé ẹ̀yẹ bá tó adé kò ní bẹ́ẹ̀ tó lọ ọ̀gá lè fi wọ́n á dá padà bí mo ṣe rí tó ìwọ ọmọdé àti lára ní orí rẹ̀ ìwọ ọmọdé àti tó ọgbà ọ̀rọ̀ àìlá. Láwọn ọmọ ọmọ ọgbà kò ní kọ̀ọ̀kan. Ẹni tó wá bí mo kẹ́ńtà kù lọ́dọ̀ ìyàkan.

tó ẹni jẹ́ gẹ́gẹ́ tọ̀nà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ bóyá lè fi wọ́n rẹ́ sọ́ọ̀bù ẹ̀bọ̀ náà rí mo lè mọ̀ pé mo lè lójú ọdún kan níbẹ̀ tó pé o sì rọ̀ rẹ̀ mi tó kó wá ní lágbájá ẹni yìí ten thousand tí mo ṣe ọ̀rọ̀ ẹni yìí náà jẹ́ mi lówó mo fẹ́ kó jẹ pé ẹ̀yin ni wà fún tọ́gbọ́n fún ẹni yìí e ni wọ́n lọ jẹ́ mi níbi olóòdà padà tó òun ni wọ́n pè ní àìṣèwádà tó kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tó àwọn kó jẹ́ bẹ́ẹ̀ ni pé kí wọ́n dúró ju àwọn báyìí yàtọ̀ bí ẹbí wá sí àǹtí wá jìyìn tó wọ́n lọ́wọ́ àyà. Orúkọ mi Ẹni tí ó dáwọ́ lọ́rọ̀ yàn ìjà ìjọba náà àti ìgbà wíwá wọn ọmọ rẹ̀ ẹ̀yà ọmọ ẹgbẹ́ ó lẹ̀ àlẹ́ yẹn ti fi hàn ó ti wọ́n wọ́n tó yà ọ̀wá rẹ̀ tó ìyà ìwà rẹ̀ ti àwọn báńkì ìkọ̀kọ̀nà ìyẹ̀dá òun tí ilé ìtọ́ báńkì náà mọ̀ àbí ọ̀dọ́. sẹ́rí tí a bá sọ pé nǹkan èèwọ̀ ni kò sí kí necessity ọ̀tàn torí ìwọ tí o ní necessity ìnira ọ̀fà ọ kẹrí ìnira kìí tó ọlọ́kàn fa ọlọ́kàn ọlọ́kàn dájọ rẹ̀ pé kó ọ̀rọ̀ wọn fún ara rẹ̀ o ọ̀rẹ́ ọmọ òun nìsín ìgbà tó rẹ̀ ẹ́ wọ́n ní ìlú wọn ní èdè wọ́n ní wọ́n ní èdè ten thousand lápèjúwe ọwọ́ awọ́ awọ́ awọ́ awọ́ awọ́ ayáwọ́ ayá òòrí ọwọ́ ayá òòrí so mú dúkìá rẹ̀ kankan lọ létà tí wọ́n ti ṣe tẹ̀lé ló jáde pọlọ́ta so irú àwọn sẹ́ẹ̀kù yẹn gbọdọ̀ jáde onígbòdìlé ló jáde pọlọ́ta so nkéèyàn ní ọkọ̀ọ̀kọ̀ bóyá lè fẹ́ ah ẹ̀kọ́ ní ìgbẹ́ta tó fẹ́ tà náà àbí gbogbo gbogbo tó ń dẹ́rọ̀ ló ti tà tán ọlọ́run sọ wa ń dẹrù nǹkan báyẹn so Ọwa wa wá òrí náà lódodo ọ̀wá ni akọ̀lọ̀lẹ̀ wá owó yíya owó ìkùnrin tó bèrè òkùnkùn lọ sí ọ̀dà ọ̀dọ́mọ ní ilé ìkóbìrà tó ní ọgbọ́dọ̀ yá owó ògùn yẹn nìkan owó ògùn yẹn nìkan ipe wọn ní five ipò ní ìdìtì nira bá ọ débẹ̀ yẹn náà ni tó ṣe mà tí ọba ti gbogbo tó yẹ kí òun ṣe tọkàn wọn pé ọ̀rọ̀ wọn wúrúwú òríwá yìí ọkọ̀ ní tí ọ̀dọ̀ àwọn ilé ìlú léyà ọlọ́run bá mà á yóò ti sàn lẹ́sàn pé irọ́ wọn pa bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá ń pè nínú ọ̀rọ̀ wọn láyé ìgbẹ́ lẹ́sẹ̀tì ọ̀la tí ò bá ṣẹlẹ̀ síyàn tí o pé kò dé kò tó yẹ kí ó dé tí ẹ fi lọ lè ṣe nǹkan tó yẹ kí ó ṣe bí nísìnyí ẹni tí ó travel ẹni tó travel ló dé wáyé. na ẹni tó travel débi wá ń pa kí o ní nǹkan tí ó jẹ wọ́n wá rí gàrí ó sì rí òkú ẹran lẹ́lẹ̀ wọ́n wá ní òun mú gàrí àmì mi ò lè mú gàrí lásán. àìmọ̀ ìjẹ ẹlẹ́dẹ̀ yìí náà ni òkú ẹran ìyá àwọn ẹjẹ lẹ́nu ẹni wọn màá gbàgbé ìdílé wọn ẹni yẹn ṣe lọ́rùn ó mú gàrí ó sì kó rẹ lọ àmọ́ tó kù tó lè mú yàn jẹ́ ni pé àti gàrí ẹ̀kọ́ òórí nǹkan kan òórí nǹkan kan owó nǹkan tí ò rí so kí wá ṣe kébé ní pọ́ lásán ìyẹn ti di pé ti ń lọ́nu mọ́lẹ̀ àbórí ti ń pọ́ ẹni yẹn ẹ̀fẹ́ ebi tó bá pààyàn tí ẹ̀fẹ́ ṣe pé àgbo ti ń bọ́ lára rẹ̀ ọ̀gá ẹ̀yà jẹ̀dí ní yìí kẹ́bi orúkọ kẹ́bi wà ẹ̀ tó ẹ̀ àbí ṣe kẹ́bi ń fa tó ẹ̀ ti ń gbọ̀n ní à ah, kí láti láti ẹ̀ jí ni ẹ̀jẹ̀ jẹ́ jẹ́ ọkọ̀ jẹ nǹkan tó jẹ́ nǹkan àrọ́ fún yẹn kò gbọ́dọ̀ jí lọ́wọ́ o ẹnu nǹkan yẹn náà ni kọ́kẹ́ jẹ́ kó ti kún lẹ̀ kó wá ní àtúntò tó fẹlẹ̀ nílùú ní ìwé máa lọ ọ̀gbọ̀dọ̀ jí lọ́wọ́ torí ẹtí lọ ló pẹ̀lú ọ̀tọ́ wa nílé lọ́dún wọn yẹn wọ́n lọ wà. yóò lọ sọ́rọ̀ máa kọ́ ẹ̀rọ pẹ̀lú àwọn ìṣèta ìṣúná bí àwọn fóònù tó ní ìrìn àṣà wọn jẹjẹ. kẹ̀rẹ̀bẹ́ wọ́n bá ti sọ́wọ́n pé níbi ó tàbí ṣe ni pé kí ọmọ sanwó yẹn fọmẹ́ntálì tó bẹ́yà kí yóò ra fóònù ní four thousand naira àmọ́ tó bá kó kalẹ̀ wàhálà ní thirty five àmọ́ tó o bá ti lówó kó kalẹ̀ ọbẹ̀ sanwó lóṣù mẹ́ta yóò jẹ́ forty thousand naira tó ọlọ́run àìlẹ̀ ọ̀rọ̀ afá fún sí méjì lórí rẹ̀ afá mi ní rìbá ni afá mi ní kò fi ń ṣe rìbá tó àmọ́ ẹ̀rí àwọn tí wọ́n ní pé rìbá nìyẹn àwọn ẹ̀rí tó mú wá ẹ̀rí yẹn ò tó tó wọ́n ní bẹ́ẹ̀ àwọn ní bẹ́ẹ̀ àìsàn yìí ní fi bẹ́ẹ̀ àtinúwà àṣìdá náà ni tó kò ní ṣe bẹ́ẹ̀ tí ẹ bá ti ní ìtìfà pé ẹjọ́ fẹ́ ló kù pé ń ṣe bẹ́ẹ̀ pípẹ́ ọ̀tẹ̀ mi lọ́rùn òun náà ní ìdílé ọ̀tẹ̀ mi lọ́rùn ó sì kó ó ti gba fóònù wọ́n ti kọ́ kalẹ̀ pítọ̀ wọ́n sọ lóṣù mẹ́ta tó forty thousand naira tó wáyé tẹ́lẹ̀ wọ́n kò fi dógoro bẹ́ẹ̀ instrumental healing kò fi dógoro bẹ́ẹ̀ wọ́n bọ̀ wọ́n àyẹ̀dá. Ṣé ẹnìkan kó sọ pé kò dá wọn máa ń ta ọjà fún un? àwọn ọ̀sán wọn bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ tó ń wà nínú ìṣúlẹ̀ sẹ́yìn wọn máa bá kóró àwọn ẹ̀rẹ̀ wọn bá jẹ àwọn ọba tó nítorí wọn tó ń wọn ni fún mi náà tó fi mi pé. tó bá jẹ pé iṣẹ́ wọn ni kí wọ́n bá yà kó nǹkan lápára iṣẹ́ wọn bá ní ọgbọ̀rọ̀ bá owó lọ́wọ́ rẹ̀ wọ́n tó wá di pé ọ̀pọ̀ làwọn tí wọ́n bá yàn kó nǹkan káwọn ilé yọkàn àtẹ́ǹdì kí wọ́n fún ọ kan kó dàrẹ́ tẹ́gbẹ́ kan fún ọ wọ́n lọ́wọ́ bó ṣe kó nǹkan rẹ àmọ́ wọ́n lọ́wọ́ lè bá wọn pé ẹ̀rọ bá mi kó ọjà yìí tó àwọn ọ̀rẹ́ àbọ̀ kọjá àwọn ìbá yìí lágbà wọ́n ti gbọ́dọ̀ tó kọ́ga wọn mọ̀ kọ́ga wọn mọ̀ tó wọ́n lọ àwọn àìdám tó lè ṣáà rẹ̀ kọ́ ṣe ń gbé tó ṣe lọ láyé àìdám tó ṣe